attention gbogbo ẹ̀yin ọmọ Yorùbá àwòrán tí ẹ rí tí wọ́n ń gbé káàkiri nípa bàbá wa yìí tí wọ́n sọ̀rọ̀ nípa ààrẹ ọ̀nà kakanfò mi ò ní bú bàbá náà mi ò dẹ̀ ní ka ọ̀rọ̀ àbùkù fún un àmọ́ ọ̀pọ̀ ẹyọ kan tí mo fẹ́ kí gbogbo ọmọ Yorùbá gbọ́ lẹ́nìí ni wípé gbogbo ẹyọ ọmọ Yorùbá ẹ fura o wọ́n ti tún fẹ́ẹ́ gbé ọ̀rọ̀ olóṣèlú wọlé èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo wà nínú olórí Yorùbá Nation nílùú Amẹ́ríkà àwa ò mọ nǹkan tí màá yìí ń sọ lẹ́nu o ọmọ Yorùbá Nation kọ́kọ́ ò dẹ̀ rán níṣẹ́ bàbá Bánjí ò ránṣẹ́ yóò nítìrí ò ránṣẹ́ bàbá wa Adéníran ò ránṣẹ́ òòṣà Adéyẹmọ Ìgbòho ò ránṣẹ́ àmọ́ mọbi tó ti mú àbá titi ẹ̀ wá tó lòun rọ ààrẹ ọ̀nà kakanfò lóyè. èmi tí mo jókòó síbí mo sọ fún yín pé agbẹnusọ gbogbo ọmọ yorùbá ni mí olóyè sì ni mí tí mò ń gbẹnu àwọn ọba aládé tí í ṣe ọba aládé ilẹ̀ yorùbá sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí tí mo sì ń gbẹnu àwọn olóyè ilẹ̀ yorùbá tó jẹ́ òtítọ́ tó ń fẹ́ lọ síwájú fún ilẹ̀ Yorùbá tó sì ń fẹ́ òmìnira èmi ni mò ń sọ̀rọ̀ níwájú yín báyìí fún ìlọsíwájú ọmọ Yorùbá ẹ akọ ìwé kan ní àwọn ọmọ Yorùbá ní gẹ́gẹ́ bí nǹkan tó wà níwájú mi bì ní on the thirty July twenty twenty sí ọba aládé léyìí tí í ṣe àfihàn ọba aláṣẹ aláàfin ọba Lamidi àtọ̀dá adéyẹmí ikú bàbá yèyé àti gbogbo ọba aláṣẹ yorùbá country in the culture of defence for the yorùbá historical heritage to the palace aláàfin of ọ̀yọ́ yorùbá land uh, evidence kan ní níwájú wa ń bìbà ṣùgbọ́n ní gbogbo nǹkan tó wà ń bẹ̀ so a fẹ́ sọ fún yín ní àṣálẹ́ yìí wípé àwọn ọmọ Yorùbá lọ́kùnrin àti lóbìnrin ní ẹni tó kàwé àtẹni tí ò kàwé ní gbogbo ìgbésẹ̀ ọmọ Yorùbá èmi olóyè Olúgbadé Babájídé di ẹ̀kẹrin Bọ́bagún Àfọ̀ntókò Ìtókò Ẹ̀gbá land ó ń dúró fún gbogbo àwọn ọba wa tí í ṣe ọba olótìtọ́ tí kì í ṣe ọba fọdálẹsì tí kì í ṣe ọba agbésùmọ̀mí tí kì í ṣe ọba tó ń kó wa lẹ́rú tí ń kó àwọn ọmọ Yorùbá lẹ́rú gẹ́gẹ́ bí ohun tí a bá bọ̀ pẹ̀lú gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ọmọlẹ̀ Yorùbá ojúbà yìí o ojúbà gbogbo àwọn tó láyé ojúbà gbogbo yín pátápátá mojúbà ọkùnrin obìnrin gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ lórí ilẹ̀ yorùbá láti gba òmìnira láti kúrò nínú oko ẹrú ojúbà yín o mojúbà gbogbo ẹni tó nífẹ̀ẹ́ wa gbogbo ọmọ yorùbá lójúbà yín o iṣẹ́ tó rán mi ni mò ń jẹ́ gẹ́gẹ́ bí olóyè kan nínú ọmọ yorùbá ojúbà ojúbà ẹ̀yin ọba aládé o ojúbà ìyá mi o tó bí n sáyé ojúbà bàbá mi ojúbà ẹ̀yìn ìyá mi òṣòro ọ̀gá tí ọlọ́run tó gbé ayé fún ìbà o kíbà mi ṣe o ojúbà ẹ̀yìn ọba o ojúbà ẹ̀yìn ìjòyè gbogbo ilẹ̀ yorùbá torí pé nǹkan kan náà ni wá a fẹ́ sọ fún yín ní àṣálẹ́ pé gbogbo ètò wa láti jíròrò láti bá àwọn ọba aládé jíròrò nítorí pé ọba láàfin of Ọ̀yọ́ Lamidi wọn sí láyé mọ́ ẹ adìnáǹsì oyè ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ Yorùbá ẹni tó ń gbé fún nísìnyí tí í ṣe Gani Adams àjúbà orígun mẹ́rẹ̀ẹ̀rin gbogbo ilẹ̀ Yorùbá o àjúbà gbogbo àgbáyé kí bá ṣe o. àwa sọ fún yín pé ẹni tó yẹ kí adé jẹ adé tọ́ sí tí oyè ààrẹ ọ̀nà kakanfò tọ́ sí ò ní àwa síbí lálẹ́ yìí láti sọ fún gbogbo àwọn ọmọ yorùbá nítorí pé ọ̀pọ̀ ọmọ yorùbá wọ́n ti ronú ronú wọ́n ti jàjàjàjàjà láti bí ọdún mélòó sẹ́yìn òun la fi gbégbèsè yìí olú ọlọ́run lédùmarè wá sọ fún wa pé àti ní ẹni tí adé yẹ ẹni tí adé tọ́ sí ààrẹ ọ̀nà kakanfò tó dáàbò bo ọmọ yorùbá tó sì ti dáàbò bo ọmọ yorùbá tó fi ẹ̀mí ẹ̀ lélẹ̀ ìyẹn ni dr professor ọba ajé olóyè. Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà the Ààrẹ Ọ̀nà kakanfo of Yoruba land káàkiri gbogbo àgbáyé n tí àwa ọmọ Yorùbá fẹ́nu èmi tí mo give announcement yìí ní àṣà àwọn ọba aládé. mo ń sọ eléyìí o kí bá ṣe o iṣẹ́ tẹ rán mi gbogbo ọmọ Yorùbá ìbá o. ẹ dákun ẹ bá ń bi dáàdi wa yìí ṣé bàbá wọn ni Aláàfin àwa tá a jọ ọmọ Aláàfin kò mọ kọkọ ń pa ẹ ṣé Aláàfin ló fi jẹ ni àbóun ló fi Ààrẹ Ọ̀nà Kakanfò jẹ oyè nítorí irú eléyìí òye wa kọ́ má gbé géèmù àwọn politics wa o ẹ má fi eléyìí dára níta fẹ́ ṣerú nítorí ọgbọ́n náà dá wọ́n ti tún fẹ́ bẹ̀rẹ̀ ẹ jẹ́ ká tètè kán ìyá apá wọn kó tó di pé wọ́n da kíní irú bàbá wa ẹ dá padà o ọmọ Ọ̀yọ́ làwa o akíkanjú dẹ̀ lè wà wá kò ṣẹlẹ̀ nílẹ̀ kó tó jíire ṣé ààrẹ ọ̀nà kákàfọ̀ èyí ti gbọ́ rí pé wọ́n yọ ààrẹ ọ̀nà kákàfọ̀ lóyè tó bá tẹ̀ máa yọ ààrẹ kò tọ́ sí anybody nínú yín kódà bá aṣọ ọ̀run ọ̀yọ́gùn tó yọ ààrẹ lóyè kí wàá ní tiyín talẹ̀ yín kẹ́yìn lè fi ṣé ilẹ̀ fi jàre ọ̀nà kakanfò ẹ dákun ẹ má balẹ̀ jẹ́ o gbogbo ẹ̀yọ́ ọmọ kóòtù òjìrì pátá gbogbo ẹ̀yin yorùbá nation tẹ́ ẹ bá wà káàkiri àgbáyé ẹ gbọ́ ọ̀rọ̀ yìí ọmọ yín ló ń sọ̀rọ̀ ààrẹ almaruf ló ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ṣe sọ mi ò ta bàbá yìí lábùkù àmọ́ wọn ọmọ nǹkan tó ń sọ ogun abẹ́lé lẹ fẹ́ fọgbọ́n dálẹ̀ adéyẹmọ gbowó òbèrè oyè lọ́wọ́ yín o adéyẹmọ òde ẹ bá sọ fún yín pé òun fẹ́ jẹ ààrẹ ọ̀nà kakanfò ẹ má gbé ààrẹ ọ̀nà kakanfò àti bàbá wa Sunday Ìgbòho àti bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ má gbé wọn kọlura wọn àwa máa ṣe rálì wa o tó bá jẹ́ olóṣèlú ló fún yín lówó kẹ́ ẹ gbélé wa ẹ dá padà ẹ dá padà gbogbo ọmọ Yorùbá ló ń sọ̀rọ̀ gbogbo tí mo fi àfi ọmọ Yorùbá tó bá jẹ́ ọmọ àlè nìkan ló máa ní nǹkan tí mo sọ yóò ráìtì báwo lẹ ṣe máa jáde tẹ́lẹ̀ yan ààrẹ ọ̀nà kakanfò ẹ yọ lóye ẹ fi gbòó sí ṣé gbòó òfòye lọ́wọ́ yín ta lẹ bá sọ̀rọ̀